الله ذكرها أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى ورتلوا سر العلم يقول سبحانه يا أيها الذين آمنوا اذكروا الله حق تقاته ولا تموتن إلا وأنتم ẹ̀yẹ ń sọ máa wọ̀ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ti fà mí káàtì ní gbọ́dọ̀ yìí wà ibi ìpayọ̀ ọlọ́run ẹ̀yẹ ọlọ́run ní ìdí omi tó rí ilé yá sí apalẹ́ yìí ọlọ́run ọlọ́run fà mí wọ̀dà aládé yìí wà ibi láyé àná lọ́sọ̀rọ̀ lórúkọ ọmọ rẹ̀ ó jẹ́ èso ọkàn rẹ̀. ìsọkúsọ lọ́rọ̀ táwọn mi máa ń sọ wípé gbà sí ìpọ́njú ọmọ tó mú àtẹ́bí ìbáwá sí màálí sọ̀rọ̀ àlọ́ àlá àdàbí yìnyín ló ti wá lọ́wọ́ ọlọ́run pé wọn lọ fún mi lọ́mọ kọ́dà tó bá fún mi lọ́mọ ọmọ náà máa bá fún ẹ. ẹ̀rí pélé ìgbà ló bá jọ̀rọ̀ lágá ìgbà kò bá láàká ìmúlẹ̀ kí ni wọ́n ní bèrè ọmọ nígbà yìí. àwọn èèyàn ní ẹni tí kọjú bá tó díẹ̀ lọ́dọ̀ àgbẹ̀ yóò ní kó dàkú bí láàárọ̀ kó kú lọ́sẹ̀ ẹ̀tọ́ wa mímọ náà ìpadà ẹ̀ kò dé wàá rí bẹ́ẹ̀ láéláé àti ọlọ́run látọ̀dọ̀ adẹ́nà ibi tó dúró bọ ọmọ rẹ̀ èso ọmọ rẹ̀ ọlọ́run fáwọn ara ó fún wa ilé nínú àwọn nígbà tá ẹ̀jẹ̀ ká tó wà nílẹ̀. Táwa náà bá ti rọ ọmọ mi, ọlọ́run lọ bá ti òbí mọ sẹ́ni bí òbí tó ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá kọ́. Nàbí láì tó wá kí máa lè sọlá kọ sára, kí wá ń bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ fi sábì lé mi lọ sọ ní kí. Ọlọ́run fi ta mí lọ́rẹ̀, ọmọ bá wà fún mi kọjọ́ mọ́ rẹ̀ o. Nígbà tó ká lọ́ àyè, ọpẹ́ títí àjọ àpàdà gbà náà, ọ̀bẹ ìṣọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé yóò fi ọmọ oníṣòro ọmọ tó ní àtẹmọ́ra ọlọ́run fọlọ́fọ́ bálaga máa ń dá ìgbà tó kọ yín dàgbà tó tó ń pèrè ńsẹ́ ọ̀ọ́lá ya ọmọ lẹ́yìn nígbà yẹn ní ìmí tí wá látọ̀dọ̀ ọba adẹ́dà lẹ́yìn láì sọ wáyé máa lé sọlá tó ń tẹ́lẹ̀ ọwọ́ àti gbogbo ìdá ọmọ mi. Ìní àrọ̀ ìmọ̀ náà ni a ti ní asùnmáà. Èmi rí lójú rẹ̀ pé mo ń dúró rẹ̀ fáńdọ̀rọ̀ máa dáadáa wà. torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ohun tí mo ní mo rí ọmọ dáadáa tọ́lẹ́kùn ẹ̀ ọwọ́ ni yàrá bàtà òun náà ti pe bàbá ní kíkẹ́ àánú kíkẹ́ ìkẹ́ ṣé fà á ìmọ̀ ọ̀tọ̀ mọ̀ ẹ̀rí kí ayà ìkẹ́ ńlá abọ́lẹ̀ sọ̀rọ̀ àkàtà wípé àti ọlọ́run ọba ni. yìí ṣe fún nàbí nàbí ló fi nú mẹ́tọ̀ ikú rẹ̀ máa dún bọ́ ọmọ òun. àwọn ni mo pèlè bàbá mi ìfàáyì máa tó náà ìwọ̀n tí wọ́n pa ẹ́ láti rẹ̀ yọ dájú bá ti ọlọ́run ni ìwọ̀n tí wọ́n pa ẹ́ láti rẹ̀ tàtàjì lórí ìṣà ọmọọrùn mi lọ sọ ìrì wàá dẹ̀ rí mi lágbára ọlọ́run tó ní tọ́lọ́ bá fẹ́ náà ní òṣè o wàá rí mi màá ti dúró. ọ̀làmùmá fún màálí sọláàtọ̀ sọláàmù ń dòdò ọ̀rùn tó ìgbà tó ti bá nẹ́bí Ibrahim alẹ́sọ̀lá sọ̀tẹ́lá ó ti wọ́jú sẹ́lẹ̀ bá ti ọlọ́run pé kí tọ́lọ́run ní ìsìn máa dé. tó ti bí Ismail náà alẹ́sọ̀lá sọ̀tẹ́lá òun náà fẹ̀ láti ẹ bàbá rẹ̀ ọ̀tẹ́lẹ̀ kò lè tẹ̀mí èmi tọ́wá ti bí ti ti bí ọmọ rẹ̀ fúnlẹ̀. kó fi má máa wojú rẹ̀ káàdùn ọmọ má gbé àárọ̀ ọmọ má gbé lẹ́sẹ̀kẹsẹ̀ ọba dada ni wọn náà ṣe iná gbogbo ìyá ìbẹ̀rọ̀ ní àwọn akéwì rẹ̀ ìbẹ̀rọ̀ ní pàtàkì kàkà rúbíà alákọ̀ọ́lá onígbà lòlò báṣọ torí pé àlá ọba wa látọ̀dọ̀ àwọn àdéhùn ọlọ́wọ́ ọba wà sí ibi ìmísí àtọ̀dọ̀ ọba ẹ̀dá ni ọyà sọ̀rọ̀ lálá àti ìyè màlá alákọ̀ọ́lá onísọ́ọ̀dọ̀ lòlò ìnà kàdá àlè kàdá ti dé láti máa ń sàṣẹ gbogbo àwọn ẹni rẹ ní tó bá jẹ́ lè gbogbo tọ́jú ọlọ́kẹ́ pọ̀ á tẹ̀sí kú òkú ọ nínú àwọn tó bá nílé dáadáa dípò wọn ga nínú ẹ̀sìn kámágbàgbé bíbí ipò mẹ́ta òun ní náà ní ẹ̀sìn ni a ní àlìsílá òun ní ìlú ọdún ní ẹlẹ́fọ́lọ́ èyí tó kó àwọn ikú márùn-ún ní Ìsìlámù nínú ṣàpàdàdẹ́ ìjẹ́rìí pípọ̀ tẹ́ni lọ́lẹ́sọ̀ọ́sọ̀ ìlú àyàmì àlá àti bí àgbà Muhammad sọlọ́lọ́ ìmá kírun ìmá yọ sàkà ìmá gba ọmọdọ́n ìlọ́gbẹ́ni ọlọ́run máa wò fún ìdílé lọ síbi ìdí àwọn ọmọ ya inú àgbẹ̀ká ìrọ̀rọ̀. nínú tòkẹ́sì ni òun náà ní àti ìmá ìnígbà èyí tàbí sọlọ́wọ́ sọlọ́ńgbàláyé rẹ̀ pípọ̀ onígbàgbọ́ sọlọ́ àtàwọn mọ̀láyíká rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ àti tíra rẹ̀ àti ọjọ́ ìgbà tó yá máa wọ́n á ń tó tóbi náà lè fọ́dà kó ló wá gbá ìyàmọ́ lọ fáyìrì ní ìwọ̀n náà sí i ó ló lé ní àbúrò lónìí. ipò tó wá ga jù òun náà ti láti òun náà ti mọ́rọ́ sábà tó ti sáà ipò yẹn ti tẹ̀lé láì sọ̀rọ̀ kí màálù sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ àgbà. ẹ̀rì àti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ayé kò yẹn ó ní àdá àbúrò ìnà kàdá àlékà lẹ́yìn ìdílé mọ̀tìní. báyìí láàbù sẹ̀sán gbogbo àwọn ẹ̀gbọ́n bá jẹ́ nílé. gbogbo sọ́lá ní ṣe ìlé gbogbo ẹ̀dùn ọ̀sẹ̀ pé kí ní yìí kò tẹ́mi lọ́rùn á sì fi wù wọ́n. ìnà hàdà ìtẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ sábẹ́ ìbọ̀rọ̀ الله علينا بذكر عظيم عوام يا إسماعيل يكتب إسرائيل وراء إسماعيل عوام على جرار ذكر الآخرين أوان في ذكاء عظيم في الضغط على إبراهيم الله يرحمه وعجل النبي هذا أخيك نجد المؤمنين فإلى أمام العالمين أمام الصالح إنه من عبادنا المؤمنين أتبع النبي إبراهيم عليه الصلاة والسلام هو يطلع من الله إليه يريد الله بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الذكر ومن الحكم والحكم الحاكم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 الله تعالى jika berdoa ia rumah karena kami Nabi Ibrahim alaihi wasallam Adama Ismail lima di Ibrahim bin Yakwa dalam Firman Sele Omir ada ada orang ada muslim kalau Allah ayat dan ayat Tuhan ada lebih hasil الشباب الجنود بالناس اليوم أن يتقول العبرة العظيمة من هذه الأخرى وننظر يقال هنا نبي أغتاكي أغتاكي المسلمين تعالى لك تجد فيكون معلوم المسلمين لنرى نبي الله إبراهيم عليه الصلاة والسلام أتى مرة إسماعيل قلت ذلك àwọn adájọ́ á jẹ́ alátìlẹyìn gbáà láti lè mú àti ọlọ́run ọba rẹ káwọn ará ẹjọ́ mọ bóòlù á sì di ọmọ dáadáa sí ìyá wa àti bàbá wa láti lè tẹ̀lé ọ̀rọ̀ náà wá àmì ìwọ̀n rà ọlọ́run ọba ní wọ́n yẹ ọkọ̀ mi ní ìdá ọ̀rẹ́ ọ̀rọ̀ yìí nígbà tá a sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọmọ ìsọ̀rọ̀ ní kí lọ́n bá àti àgbà lọ́wọ́ òun ti lẹ́sẹ̀ àwọn olùdókòwò lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ومن والديه لا أتبيع الزكاة إلى أن يجمع صلى الله عليه وسلم أرى الله آية يقول واعبدوا الله ولا تشركوا به شيئا ọlọ́run ti kẹ́jọ́ ẹni tó ti kú ẹ máa bọ̀ ọ̀rọ̀ tó tọ́jú ẹ̀mí kú lọ́nà ọ̀pọ̀lọpọ̀ ìwà ní nàìjíríà dáadáa àdébí àdàbà àti dáadáa fún ọlọ́run ilé ìyá ọ̀sán ọ̀rọ̀ nígbà ayà kàdúndéèmù الله سبحانه وتعالى قل كما الله عليه وسلم قل تعالى واتقوا ما حرم ربكم عليكم ìlà tẹ́lẹ̀ tó fi ẹwà máa kí fún yín tí ó rí àtẹ̀dá nílé ọ̀lẹ́ yìí lórí kí ni nǹkan wọ́n ti wá أيها المسلمون عباد الله ويا أيها الشباب المسلم أي الله أي غير الذي أصحابنا وقالوا لي بقى أما تكبر nígbà táwọn sọ nípa nàbílá ìsmáìlá àlùsọ̀rọ̀ àtọ̀sọ̀lá gbígbé ńgbà dáńdéré ìlọ́wọ́ àti àlùsọ̀rọ̀ àtọ̀sọ̀lá olùkọ́ ìṣẹ̀lẹ̀ bá ti ọlọ́ ìsmáìlá ẹ̀jẹ̀ tó tẹ̀lé bàbá ẹ̀ ẹni gbé nípa àtọ́lọ́mù mi. ìtẹ̀lé náà sọ bàbá mi pé àti bàbá ọ̀gbọ̀dọ̀ jẹ́ nípa ìyáfa wọn. tọ́ba ti di yáfa ọ̀là àtọ́ àjà ìmọ̀tòrò mi bí màá fi ọ̀dọ̀ ọ̀rọ̀. òtítẹ̀ lè fẹ́ràn fún ẹ̀dá láti di yáfa ẹ̀dá. kábàgbàgbé bí kú àwọn òbí wa ti ga tó bá wa èyí táwọn fẹ́ máa ń sọ wípé òǹkí ni ọ̀gọ́ òun wọlé ah, òní ti gbogbo owó lọ ẹ o gba àwọn àyàtà àkàkọ arẹpẹtẹ yìí lẹ́ẹ̀kan náà dáwọ ọba Ọlọ́run nìkan ní ẹ máa ti báyìí ìyá àgbà bá ti dára lọ wọn wọn ti dáàbò owó níbẹ̀ ẹ ní bí àgbà bá ti wọn dáàbò nítorí bẹ́ẹ̀ kódà bí yẹn jẹ àpá jù nígbà tá a bá yẹjú ti bàbá ìyá náà hàn àwọn akẹ́kọ̀ọ́ ti di àpá ńlá tó nípa bẹ́ẹ̀ ìtẹ̀lé mi ò tó tó tèmi lọ. eléyìí náà ló fi àdúrà nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ sùhánà tó ti ara ọlọ́dún wọn fẹ́ ilẹ̀ ní ìlú láti wá ilé ní ìwọ̀n alásàtọ́lẹ̀ apàfẹ́fẹ́ dáníyàn tó ti rere sí àgbàbà rẹ̀ wà ń jẹ́ àdáadáa. mọ́tà wọn ní wọn abẹ́rẹ́ sí ní ìjà ẹ̀rọ ètò ìṣèlérí kẹ́mí kíkó sí kóńbì kẹ́mí ìdí èmi ọlọ́ọ̀ba ààrẹ máa lẹ́yìn sẹ́lá kàdé ìyá ẹ̀ níbi wọn tó ní màmí báyìí. kọ́lá tó ní àtúnmá má tẹ̀lé wọn. ìlẹ́jà náà ń yọ ọ́ àti wá àtàrà rẹ̀ àtàwọn ọ̀yá rẹ̀ ọ̀sẹ̀ bí ọlọ́run rẹ̀ padà bọ̀ ọ̀rùn rẹ̀ ti dùn ìdí lọ tó ń dùn kàkiri. màá wá fún inú lòun ẹ̀sìn kìí sì rọ lábẹ́ ọ kálukú jèrè jẹ ilé wa sọ̀rọ̀ lọ́wọ́ ayọ̀lẹ̀ ìjọ inú kẹtẹ́ ó yé wa gbégbé ìṣẹ̀lẹ̀ àtàyà àti bàbá dábì nípa àtọ́lọ́run ni tóbi bá fún àyà láti ẹgbẹ́ kí ẹ má ṣe rere tẹ́sí ní ká ìyẹn ń sàdó àbá bàbá yẹn bí àbàbà rí ọlọ́run nípa dáadáa yẹn jẹ ẹnì kẹ́kẹ́ tọ́tọ́ dá gbogbo wa òun ni wọ́n lọ́kọ̀ tó ká sí ìjọba yìí bí màá fi dáadáa fún yín bí wọ́n bá ṣe fún ìjọba yìí kò pé kí n bá sọ̀rọ̀ ọmọ yìí tó jẹ́ bí sọ̀rọ̀ dáadáa fún yín èsì mú mú mú lò ìgboyà àmọ́ sọ̀rọ̀ ìgbòjú sí wọn ọlọ́run sọ bí ó fi yé wa yé nípa ìtọ́lọ́run ọ̀la àti ní làkúnmẹ́ láti máa tẹ̀lé àtọ́lọ́ اللهم وصلنا الإنسان بوعده حملت أمه وحدا على وحد اللهم لا تعذر يا نبو بدم قلت لا تعطي أسبابات حملت أمه وحدا على وحد يا الدنيا نين لا تنرى وبطاقة في عظيم ọdún méjì lórí ti wọ olùwọ wọn àti tó ń lé ọlọ́run ní mò ń pàṣẹ pé kó dúró ẹgbẹ́ mi ọlọ́run والوالديك خذوا صحبنا وتجرى الرجل مدرس بوجهه وإن جاهداك ثم ما يقول يا بابارك وقد زدت على المؤمن على أن تشرك بي يريد منك ذكر جرى الرجل ما ليس لك من علم بدون ما تفعل ما تجرى وصاحب بما في الدنيا معروفا báwo ló ti jì rẹ nípa gbogbo dáadáa láyé bíbá yìí ó dàbí yóò ní ju gbogbo ẹ̀yọ̀ kan lọ bí yẹn bá ní lágbájá wọn ní hàn ọ̀dọ̀ mi náà wọn á lọ ọ̀rọ̀ yẹn. Ah, máa ń wọ́n máa nígbà tí wọ́n ní àwọn adébí ṣe á ah, wọ́n ní àwọn sọ̀rọ̀ ọ̀sẹ̀ mọ́ ọ́ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mi. wọ́n máa fi fẹ́ iyọ̀ dàpọ̀ èèyàn lọ gbé bẹ́ẹ̀ náà lọ. gbogbo orílẹ̀ yẹn gbogbo táyé gbogbo ọ̀nà níyẹn bí báyà rẹ láyé wọn ló rí bá wọn rẹ wọn tẹ̀lé ìtẹ̀lé ìlànà àti àbàdìlẹ̀ wọn tẹ̀lé ìlànà àwọn tó ń ti olóògbé àti ìlànà ìlànà àwọn bàbá ilé ìjẹun ọ̀dọ́ ọ̀gbọ̀n ọ̀dọ́ mi ni kò sẹ́ni ti gbogbo ìfọ̀kùnrin ti gbogbo ìdí ìjọba ní تربية ولده إلى طريق الخير kọ́kọ́ ọmọ rẹ̀ lọ sójú ọ̀nà ilé ojú ọ̀nà ọ̀la ojú ọ̀nà ẹ̀ dáadáa ojú ọ̀nà ẹ̀ tọ́mọ tí tọ́mọ tí wúlò tí bímọ tó wúlò tí ẹ̀dá máa jẹ́ ipò yóò ní ìyàn bá wà. àti ọ̀dọ́ ọ̀dọ́dọ́dọ́nà kó ọ̀dọ́ padà rẹ̀ ní kò mí lórí ọ̀hún ní kí ẹ sàkóyè kí ọmọ bìtẹ́rù bíi àti ìlà àbíyà pẹ̀lú òṣèlú èyí tó ń jẹ́ wíwí ní islam káàtì sọ́mọ lọ́wọ́ dáa lórí káàtì wọlé lókòrò ẹ̀lú máa wà bí àláàbí àyèdá àwọn ìwà àkọ́rí ìwà àyè. ẹ̀rí ọba dẹ́dá ní sọ́mọ ilé ìjà àyèkálẹ̀bí náà lọ́nà kúrò láwọn ìtúsẹ̀ tó wọ́n àti ìmọ̀lẹ́rọ̀ wọ́n kúrò láti àtúwẹ̀ ìjà rọ̀. ẹ̀yọ́ nígbà tó lò ẹ̀ ní àmàlà ní ẹ̀sọ́ ayé àtàwọn adáyé kúrò níbi iná wọ́n ní túmọ̀ rẹ̀ níbi àdìmóhùn wa àdìmóhùn ẹ̀kọ́ wọn nímọ̀ ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀rí fáwọn Yorùbá ní wọn lọ́dún ọmọ ọdún wò lákọ́ iye tá a kọ́ òun náà tàbí ọdún tá a tà sí ẹ̀. ẹ̀rí wọn ní kí wọ́n tún tọ́nà lọ́dà lọ́wọ́ káṣí ọmọ ọdún tó rọrùn kúrò lórí ìwò wáyé òǹtọ́jà ó sì mọ nípa ọdún náà ní ọlọ́mọ àlùfẹ́ ó mọ nípa ìgbésí ayé àwọn tí wọ́n bá ti ní nílò pé pé wọ́n bá ń pọ̀ kàmí lọ́ra òbí ẹ dákun téèyàn bí wa nẹ́ẹ̀dẹ́ ni wọ́n táàtìjọ lórílẹ̀ yìí ní bẹ́ẹ̀ sì ní àjọ lórílẹ̀ yìí ẹ̀ẹ́dì tó ti bàbá wa ti jáde lórí ilé ojú ọ̀pọ̀lọpọ̀ jáde pẹ̀lú ọ̀sẹ̀ ọ̀rọ̀ àmàlàlú wa lájà bá ọmọ èèyàn ló sọ ọ́ gẹ́gẹ́ tó ń já sí òní ní ọjọ́ ìléyà ẹni tí ọba ti fẹ́ òsì bọ́ọ̀lù pa lórí kí wọn náà lè pa. ọjà nígbà láyé ìlú wà títí ẹgbẹ́ mọ̀rí títí lórí ìjọ mọ́tì lè pa ọkàn jẹ ọdún òní lọ́wọ́ láti lọ. bẹ́ẹ̀ ni àdékèrò tó lọ́wọ́ àwọn àwọn akẹ́kọ̀ọ́ wọn wọ́n ṣẹ́ لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد إيانا كنت كاربا أركان سورة الله Ruge yelwa masin sin yul je yalan tare ojo dili insya Allah agar Allah subhanahu wa ta'ala yaj'alna من المستكبرين لأمره تبارك وتعالى وأن يجعل أولادنا أبرارا وسلم على محمد اللهم جعل الرسول سبحانه وتعالى اللهم تقوى تقول فارا تقيوا nínú ẹ̀sẹ̀ ọlọ́run nínú ìṣòro nínú àlàáfíà nínú gbogbo dáadáa gbogbo rere ọlọ́run máa ń bí ọdẹ pẹ̀lú bá a ń nà ọkùnrin náà táwọn ọ̀dọ́ àárẹ̀ ìbílẹ̀ ọ̀dẹ̀ kó ọ̀rọ̀ yìí ti tẹ̀lé gbogbo ayé pàápàá jùlọ ọ̀rọ̀ padà kòrónà káyọ̀ ìmọ̀lára ìwòkúrò àbúrò lọ́wọ́ ìlànà ìlànà ولم يمثل المسلمين في محلة وغربها يستمره رسول الله إنه هو الغفور الرحيم قوموا إلى صلاتكم رحمكم الله تعالى اللهم صل على